ẹ kú dédé wòyí o nílé lóko láàrin ìlú lẹ́yìn odi nílẹ̀ òkèrè èmi ọmọ yín ọ̀rẹ́ yín sísítà yín èmi náà ni mo ń bá yín sọ̀rọ̀ orúkọ mi ni Kudirat Àdùkẹ́ ẹni tí mo fẹ́ kí a mọ̀ lórí ètò yìí sí ìyá ìyá èwe àkọmọlédè èdè náà kò dẹ̀ wá ju èdè wa náà èdè Yorùbá lọ òun ni mo mú wá fún yín láti máa máa jẹ́ kí àwọn ọmọ wa tí wọn kì í sọ Yorùbá rárá àbọ̀ ọmọ wa tó gbọ́ ní tátàtà tí wọn ti ẹ̀ jakunra rárá àbí àwọn pàápàá tó ti wá ti wá dàgbà tó ti jábílékọ àbí ẹni tó ti gbéyàwó tí ò gbọ́ Yorùbá dépò tó máa mọ bó ṣe ń sọ àbí tí ọ̀rọ̀ máa yé tó máa fi di pé tí wọ́n bá sọ̀rọ̀ lójú ẹ̀ níta á ṣẹ̀ṣẹ̀ máa dùn lọ́lé á lọ bí ìyẹ́ ẹ̀ àbí bàbá ẹ̀ ìyá rẹ̀ àbí bàbá ẹ̀ wọ́n rí mọ́mí mọ́mí mọ́mí can I ask you something? nǹkan tó sọ ní ìta yẹn ó ti gbọ́ ó ti try láti memorize ó ti memorize títí títí títí but ah kí ló máa ṣe sí ibi tó bá mọ̀dé náà ni ó máa gbé wá báwọn òbí ẹ̀ but ìyẹn tún wà lọ́tọ̀ ó tún yàtọ̀ sí nǹkan míì tó wá gbé mi gan nídìí kínní pé ah kí ló ti ṣe fẹ́ jẹ́ tí ó jẹ́ pé àwọn ọmọ elédè míì pàtàkì jùlọ àwọn elédè tó jẹ́ ti ọ̀dọ̀ wa ní nílùú wa kí wọ́n máa sọ èdè wọn kí àwa má lè sọ èdè jẹ́yìn dá rárá kò dáa kò dáa kò sì bójú mu tó bá ní ẹnu ọdún mélòó yìí tí mo tún mo lọ káàkiri mo ti máa ń lọ tẹ́lẹ̀ bọ́ ti pé mo fara jókòó díẹ̀ tó bá rí ọmọ Ìgbò nílùú òyìnbó àwọn òbí ẹ̀ èdè wọn lọ́mọ máa bá sọ ìgbà míì wà tó tiẹ̀ máa bá sọ òyìnbó but kò ń ṣe pé àmọ́ ṣá kò ń ṣe pé kó wá pọ̀ débi pé ibi sẹ̀ríà tó máa mú tí wọ́n gan fúnra rẹ̀ tó máa wò tó máa fi mọ̀ pé ah, ah, ìgbò làwọn eléyìí bó ṣe haúsá ni haúsá ò wọ́pọ̀ náà mo ti pàdé haúsá dáadáa even lamẹ́ríkà àwọn ọmọ wọn tó bá ń wọ̀ lọ báyìí gan wọ́n lè máa lọ́ọ́lì kéwú èdè wọn lọ́mọ máa sọ ìyá wọn àti bàbá wọn ní èdè wọn lọ́mọ máa bá wọn sọ kí ló dé tó jẹ́ pé wàtá jẹ́ yorùbá tó bóyá ó ń lójú ni o kò tiẹ̀ yé mi tó bá wà nù ọkọ̀ ọlẹ̀ eh, àwọn bọ́ọ̀sì tí a máa ń wọ̀ àbí train pàápàá jùlọ ní Amẹ́ríkà ah, bó ṣe àwọn chinkoloba èdè wọn ló máa sọ pẹ̀lúra wọn àtọmọ wọn bó ṣe àwọn Spanish ní èdè wọn ni bó ṣe India ní èdè wọn ni bó ṣe ẹni tó wá láti South Africa èdè wọn ni tó bá jẹ́ wọn East Africans gan èdè wọn ni títí tó máa fi di pé tó bá yẹ pé Yorùbá lọ bá pàdé tọ́ṣẹ̀ máa sọ ìbò àwọn míì tiwa náà lóòótọ́ mo ti rí fámílì tó yẹ pé títí mọ́mọ wọn tó jẹ́ ọdún mẹ́ta tí ò ju mẹ́rin lọ èdè Yorùbá mà lọ ń bá wọn sọ̀rọ̀ ìyá àti bàbá wọn rí i pé àfikún máa ṣèdè mo sì bá fámìlì pàdé tó yẹ pàtẹ èyí tó dàgbà tẹ tó kéré bí èyí tó dàgbà tó ti ẹ̀rọ tó ti gbé nàìjíríà rè tó bá struggle pẹ̀lú ẹ̀ tó ń sọ kátàkátà ṣé ara wọn tó wà lẹ́yìn ọ̀hún wọn ti ẹ̀gbọ́n kankan ẹnu wípé kó mọ máa ní grandma oh how do you say this how do you call this kò burú màá máa kọ́ yín díẹ̀díẹ̀ àmọ́ ìwé tẹ́lẹ̀ fi kọ kò tiẹ̀ sí bí ìlú wa ló wà níjọ́ kan ni mo rí pé àwọn òbí wọn lọ gbé ìwé Yorùbá kan wá kódà ọmọ ọmọ Nàìjíríà tó ń gbé tó ń gbélé tó sì ń kẹ́kọ̀ọ́ Yorùbá ó máa máa ju ju ó máa máa ṣiṣẹ́ àṣekára ni torí ìwé yẹn ó bọ́ sọ́wọ́ òkè ju nǹkan tí ó yẹ kí wọ́n máa kọ́ lọ ìdí èyí láti ìgbà yẹn tí má tí má rò ó máa ní owó ọlọ́run tí bá máa ní àǹfààní láti lè máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nǹkan báyìí díẹ̀ díẹ̀ díẹ̀ á máa dà tí bá ti rírò máa máa gbélẹ̀ bá ti rírò máa gbélẹ̀ nígbà tó wá dìgbà kan mo ní jẹ́ kí n kúkú ṣe báyìí àmọ́ ìwé gan-an tí máa fi ṣe kò jẹ́ wípé pé mo bóyá mo kó alẹ́ but síbẹ̀síbẹ̀ káti ẹ̀yìn kọ́ àwọn ọmọ yẹn débi wípé kò ní a máa wọ̀n wọn náà láti máa sọ tó bá wà láàárín àwùjọ kò ń ṣe wípé bóyá wọn ò ní lè sọ mo mọ̀ wípé nǹkan tó mọ́mọ́ mi tó máa lọ fi fẹ́ elédè mi nìyẹn torí tó bá fẹ́ fẹ́ Yorùbá tí Yorùbá gbọ́ Yorùbá dáadáa tó lè yẹ pé yẹn náà tó tó tó ti ní àwọn ọmọ tó fẹ́ fẹ́ pẹ̀lú ẹ̀ tó jẹ́ Yorùbá a máa ní complex a rò pé tsk ẹ kúkú fẹ́ eléyìí tó ti ń lé mi so gbòyẹn ló fi ń jẹ́ kí ká máa fẹ́ra míì ní kò dáa o pé ká fẹ́ àwọn ẹlòmíì tó ń gbédè mí o bó ti jẹ́ káwọn ọmọ wa gbédè ẹ jẹ́ kán mèdè sọ torí nídìí pé tẹ bá tọmọ bá gbédè tó bá mèdè sọ ẹ bá sọ̀rọ̀ láàrin àwùjọ láàrin àwọn tí ò gbédè tẹ̀ ń sọ á gbọ́ ẹ bá sọ̀rọ̀ nù lé ẹ ṣe ṣàìsí á gbọ́ á lẹ́kọ̀ọ́ lé á mọ bó ṣe ń hùwà á mọ àṣà yorùbá lò á mọ àṣà yorùbá lò gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn á jẹ́ pé kò ń ṣe pé ah mo ń kálejò wà bẹ́ẹ̀ gan á di pé àfi tó bá bọ́mọ sòyìnbó bálejò yìí ò tiẹ̀ gbóyìnbó tó ti tó gbọ́ yorùbá tó gbóyìnbó tó bá jẹ́ pé ọmọ yẹn gbé yorùbá mọ́ ni wàá fojú bá sọ̀rọ̀ wàá fẹnu bá sọ̀rọ̀ wà á fi bó bá ṣe lè mọ́ bá sọ̀rọ̀ tó yẹ pé ó máa ja kúnra pé ìyá mi ló ń sọ̀rọ̀ ó dẹ̀ láti gbọ́ nǹkan tó mọ tó ń sọ kò ń ṣe pé ó dìgbà téèyàn bá jágbe mọ́mọ́ téèyàn bá dẹ̀ gbédè ó tún rẹwà ó tún kún nǹkan tí tọ́lọ́run fi ṣẹ̀dá yàn àbí tí ọlọ́run fi bùkún yàn torí pé èdè gbígbọ́ sísọ. Si ó dàbí bí ìgbà tó yẹ pé èèyàn fún ní ní ẹ̀bùn látọ̀run ni tó bá ní ẹ̀bùn èdè kó tiẹ̀ má jẹ́ díẹ̀ wà á tètè gbọ́ etí á tètè là sí àmọ́ ọmọ tí èèyàn bí náà ẹ̀bùn ló yẹ kó jẹ́ ara àwọn nǹkan tá a mú wá látọ̀run ni pé a bí ọmọ ìsínlẹ̀èdè kó máa sọ tó bá tẹ̀lé pé ilé aláwọ̀ funfun náà la mú la bí ọmọ sí kí ni aláwọ̀ funfun mi fi ń gbà kéèyàn ní dual citizenship tó bá gbédè ìbọn tọ̀hún kó tún gbédè tìyá àti bàbá ẹ̀ kó lè gbọ́ ahọ́n àwọn yẹn kó dẹ̀ lè mọ àṣà wọn kò ń ṣe pé dandan nígbà tó bá bí ẹ sí ilẹ̀ aláwọ̀ funfun ó di dandan kó yẹ pé ibẹ̀ ló ti máa ṣègbéyàwó kò di dandan pé ibẹ̀ ló ti máa ṣoríire oríire ẹ lè wà níbi tí àwọn òbí ẹ ti ń bọ̀ kí ló wá ṣe tó o rò pé jẹ́ kí n dẹ́kẹ̀mí náà mọ nǹkan tí wọ́n ń ṣe kó mọ̀ kó tiẹ̀ fi èdè ẹ kó fi yan gàn gbéyàn bá bí àwọn tó bá bí sínú ìgbò ìgbò èdè wọn ó máa jọ wọn lójú ni tó ń sọ ni títí mọ́ wọn tó wọnú wọnú sínú lọ́hùn lọ́hùn ní south south ó máa jọ wọn lójú tó máa sọ ni tó bá tiẹ̀ ń sọ gan wọ́n máa fi yan gàn tó tiẹ̀ fi rí pé o tiẹ̀ tún gbọ́ nǹkan tó wọ́n sọ bó ṣe rí gan nìyẹn but kó wá di pé ọmọ yorùbá máa wà á tún máa máa fi èdè òyìnbó máa fi spell orúkọ ẹ̀ kọ orúkọ ẹ̀ sílẹ̀ èèyàn fẹ́ kọ ọlá kó wá máa máa lọ kọ o-r-l-a-r kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níbo ni ọ́líà ọ́líà ọlá kí ọlá téèyàn bá jẹ́ ọlá mi dé ọ́líà mi ìdí e kò ní kó má sóyìnbó kò ní kó má mọ nǹkan tó ń kọ nínú tòyìnbó náà alifábẹ́ẹ̀tì wa ó fẹ́ẹ́ jọra wọn díẹ̀díẹ̀ ló fi yàtọ̀ síra wọn kò dẹ̀ ní kó má gbọ́ tí òyìnbó bá gbọ́ èdè wa inú wọn máa ń dùn mí nínú gbogbo èdè oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tó wà Nàìjíríà mi ì lè pé bóyá àwọn èèyàn funfun wọn ń ṣe kọ́lọ́fín pẹ̀lú ohun elédè mi àmọ́ yorùbá tẹ́ wọn lọ́rùn láti gbọ́ yorùbá tẹ́ wá rí yẹn títí mọ́ wọn tó ń tajà ń lo òyìnbó tán kì í ṣe dúdú rárá gbogbo wọn ló fẹ́ sọ yorùbá ẹni tí wọn ní sọ pé sọ ìgbò kódà ọmọ òyìnbó kan wá fẹ́ ọmọ haúsá kan láti amẹ́ríkà ní nàìjíríà ń jò nígbà tó bí léèrè pé ṣó mú oúnjẹ nàìjíríà jẹ ó lóun ti ń try nígbà tó máa gbé òun gbìyànjú nígbà tí wọ́n máa ní irú èwo lóúnjẹ kí ló máa rí ẹ̀gúsí àtàmọ̀là ṣáwùsá ń jẹ ẹ̀gúsí àtàmọ̀là ìyẹn dúró bẹ́ẹ̀ gbogbo wọn tẹ bá wá béèrè wọ́n ní àwọn a ah, àwọn láìkò oúnjẹ nàìjíríà àwọn láìkò oúnjẹ nàìjíríà torí ní amẹ́ríkà gbogbo àwọn tí wọn wọn lè sọ yorùbá o tó bá lè wò lọ́mọdé wọ́n ní fúfù fúfù fúfù fúfù bó bá jẹ ni fúfù náà ni bó ṣe àmàlà àgbóyè kọ̀ọ̀kan wọ́n lè sàmàlà bó tó bá ti lóúnjẹ ah i like it fúfù ọmọ eh, máa sọ ọ̀gbọ̀nà eh, eh, bóyá àpọ̀n wọn nípe ní ọ̀gbọ̀nà gangan o ẹ̀gúsí gbogbo ẹ̀ ló máa pè tó fi wá di wípé èdè wa yìí náà ni wọ́n kọ́kọ́ ń ṣe ní yorùbá yìí lọ́ kọ́kọ́ ń ṣe ní yunifásitì nílùú òyìnbó kódà níjọ́ tí mo sọ létí kọ́sìn mi kan wípé à mo fẹ́ máa kọ́ ọmọ ní tutorials à ó ní kí n lọ sí ó ní mi láti lọ sí African uh, whatever ní ní London pé kínní èmi ò dẹ̀ kò ń ṣe pé mo fẹ́ lọ pé mo fẹ́ darapọ̀ mọ́jọba wọn àbí mo fẹ́ máa ṣiṣẹ́ fún wọn bí àmọ́ téèyàn bá ń ṣe irú nǹkan báyìí nǹkan tó bá ṣe fẹ́ lòmíì tó bá yẹ pé nǹkan tó dáa ni ọ̀nà kọ́nà ìwọ náà ti máa fi rí nǹkan tó dáa lẹ́yìn náà àwọn nǹkan míì wà gan tó bá ṣe gan tó bá jẹ́ pé táwọn èèyàn bá fẹ́ràn tó bá tẹ̀lé ẹ pẹ̀lú ẹ̀ á máa dùn mọ́ ẹ kò ń ṣe bíi kéèyàn jíyàn ní nǹkan o àbí kó ṣèkà fún èèyàn wa àmọ́ tó bá ṣe nǹkan tí ẹlòmíì máa tí ẹlòmíràn máa jèrè ní orí ẹ̀ ó mà dáa o tí mo ṣe ń sọ fún ẹ̀gbọ́n mi yẹn pé à ẹ fi mo ti gbọ́ gba mo ṣáà mọ bí mo ṣe yẹ wọ́n ohun mi tí bá ṣe báyìí kọ́ tí tí bá ṣe ẹlòmíì náà á tún fún wọn ní àti lè jara kún irú nǹkan míì tó bá fẹ́ jọ báyìí ìyẹn ni mo fi wá sọ pé nígbà tí àwọn ẹlòmíì tí wọ́n lè gba èdè wa kí làwọn ò ṣe ní gba tiwa kí ni tiwa ò ṣe ní jẹ́ wípé kó jọ wá lójú mo wà ní ilé gan ní nàìjíríà mo bá àwọn tó ń sọ ìgbò ṣiṣẹ́ mo ti torí tí wọn mo lọ ṣe eh, eh, àti mọ ìgbò sọ bí ẹ̀ẹ̀mejì wọ́n máa ń ṣe nàìjíríà ní summer from first week of eh, first Monday of August to the last Monday last Friday of August every year níbìkan nínú National Theatre àti ìjọ náà tó bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ national theatre àti ibo tiẹ̀ ní gbọmọgbọmọ bóyá àbújá ṣìkẹjẹ but ní two thousand and seven yẹn ní NICO national institute of cultural orientation so three major languages tó jẹ́ ti nàìjíríà ló máa ń kọ́yàn ìjọba àpapọ̀ dẹ̀ sọ pé ọ̀fẹ́ ni kí àwọn èèyàn máa kọ bó tí wọ́n máa ń gbọ́ àwọn owó kan lọ́wọ́ yẹn àwọn tí wọ́n ń conduct àwọn tí wọ́n tó wà ní ní ní ipò àwọn tí wọ́n fi iṣẹ́ yẹn lé lọ́wọ́ láti ṣe àgbò yẹn síbẹ̀síbẹ̀ èèyàn ní wò yẹn nǹkan téèyàn ti torí ẹ̀ lọ síbẹ̀ òun lolúwe máa lọ ṣe ṣé bí mo lọ fún Ìgbò níbẹ̀ bí ẹ̀ẹ̀mejì mo dẹ̀ lọ fún Haúsá ní ẹ̀ẹ̀kan àmọ́ ní ọdún tí mo kọ́kọ́ mo mo tó kọ́kọ́ ṣe bẹ̀rẹ̀ ní two thousand and seven yẹn torí mo ti ní tí n bá ti rí ibikíbi tó bá ti ń ṣe Ìgbò at least tí n bá ní opportunity kí n lè máa àǹfààní pé kí n máa sọ púpọ̀ bí àwọn tó ní èdè màá lè máa ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí màá lè sọ àbí tí n lè gbọ́ àbí tí mo lè mọ ìtumọ̀ torí láti ìgbà tí mo ti mo lè kọ́ mo dẹ̀ lè kà ìgbà míì mo lè tún fẹ́ gbàgbé nǹkan míì mo láwọn notes mi tí mi ti gbàgbé tó tẹ̀yẹ pé wọn ara àwọn tó ń ṣe linguistic fún wọn ní yunifásitì wọn wá kọ́ wa àwọn tí wọ́n wà ní federal government colleges tó ń kọ́ wọn kìíní ó wá kọ́ wa fún oṣù kan yẹn ẹ lè gbádùn ẹ tún rí i pé ó da gbogbo orú nǹkan báyìí kódà ẹni tó bá lọ ṣe ẹni kọ́ọ̀sì tó bá wà related mọ́ culture àbí language ní University of Ibadan nígbà tí mi ń lọ bẹ wọ́n máa wá ṣe ọdún kan níbẹ̀ wọ́n ní hostel níbòmíbò tínú National Theatre yẹn ní kíláàsì wọn wà ní NAICO tá a ti máa ń lọ mi mọ̀ bóyá yìí wà bẹ́ẹ̀ sí but lẹ́yìn ìgbà yẹn náà tí máa fi ṣe haúsá lẹ́lẹ́kẹta yẹn eh, federal government ní branches bíi Àkúrẹ́ Àbújá eh, eh, maybe bóyá ó ti pé bíi mẹ́ta àbí mẹ́rin gbà náà nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní pé ní ọdún tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn kódà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kan kí n tó wọlé ọ̀sẹ̀ kan àtijọ́ kan mo ní wọ́n ní wọ́n ti lọ mo ní mi ìmáàlì mo kọ note mi mo dẹ̀ láti ṣe because tá bá ti ṣe tó bá ti di at the end ní ẹ̀yìn nígbà tí a bá máa fi ṣe tán ẹ à ní exam wa ni ẹ practical ni project ẹ máa ẹ máa ní script ẹ máa ṣe gbogbo everything pẹ̀lú language yẹn tẹ máa present ẹ̀ tán èèyàn máa wá mo rí èèyàn tó wá láti tó lọ mú ọmọ ẹ̀ tó fẹ́ tọ́ bóyá ó ti pọ́ ọmọ ọgbọ̀n ọdún àbí kò tó bẹ́ẹ̀ àbójú bẹ́ẹ̀ lọ wọ́n wá mú wá láti ìlú òyìnbó ní Birmingham tóun náà wá ṣe Yorùbá mo rí emir bí sẹ́ríkì ni mi mọ nǹkan tó jẹ́ òkò ń ṣe sẹ́ríkì tòsí Èkó ń gbà náà ó wá lẹ́ẹ̀mejì lójú mi nígbà tó dé lẹ́ẹ̀kẹta tó ti dá àwọn bòmíì sílẹ̀ ló ṣe lọ sí bòmíì kí ló wá ṣe táwa táwa emir yẹn Yorùbá dẹ̀ ló wá kọ́ kí ló wá ṣe táwa táwa lédè táà ní mọ ìyèdè wa táà ní jẹ́ kọ́ ọmọ ọmọ ìyèdè wa jẹ́ kọ́ ọmọ máa jórúkọ àní mọ bàbá ṣèṣe tó yẹ pé ọmọ máa fi mọyì gbogbo nǹkan tó yẹ pé kínní ẹ jẹ́ ń sọ fún yín òyìnbó tó ń wá sí ìlú wa tó wá ń ṣe internship ọdún kan tó bá lo ọdún mẹ́ta níbi yunifásitì èyí tí mo kọ́kọ́ mọ̀ tẹ́lẹ̀ ni nígbà tí mo lọ sí eh, US eh, eh, Wisconsin ni yunifásitì yẹn wà wọ́n dẹ̀ ń kọ́ ní Cuba náà mi mọ̀ bọ̀ yàtọ̀ sí Cuba mọ̀ pọ́n ibòmíì tí ó yìí tó bíi méjì mẹ́ta tí wọ́n ti ń ṣe yorùbá tó ń kọ tó ń ṣe ní course four year four year degree so tí wọ́n ń ṣe so kí làwa fúnra wa láàṣẹ wá ní ìmọ̀ bá ṣe ẹ wo gbogbo bí nàìjíríà ṣe rí náà sí kọ́lọ́n bá a tò sí rere bó bá dẹ̀ bí bó bá dẹ̀ yẹ pé èyí tó máa da náà ní pé kóníkálukú máa jórúkọ bàbẹ́ kí làwọn ọmọ wa ò ní gbọ́rọ̀ tó fi máa di pé wọ́n ní pé what nonsense why is it because ẹlòmíín wò pé kí lòun ṣe fẹ́ kó pẹ̀lú ẹ̀yà tóun ti wá ló máa fi bọ́ síbòmí àti ẹ̀mọ̀ pé táwọn ọtí bí tó kù wọ́n lè ranjú wá sọ́dọ̀ ẹ̀ wọ́n dẹ̀ lè fẹ́ gba gbogbo nǹkan tó ní àmọ́ Yorùbá kò látojú wọn kò kò kò ní ojú kòkòrò débẹ̀ yẹn bó bá tiẹ̀ máa bẹ́ẹ̀ ṣe kò ń ṣe pé kó gba nǹkan ẹ̀ kó tún máa kó tún mú ẹ lọ́wọ́ dání àwa máa pè wọ́n wá jẹun wọ́n á tún fẹ́ mú wa lọ́wọ́ dání ni ẹ jẹ́ káà náà mọ̀ nípa èdè àti àṣà wa ẹ jẹ́ ká fi kọ́ àwọn ọmọ wa torí náà ètò yìí tí tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí gbogbo yín tẹ ní àwọn ọmọ àwọn ọmọ tó yẹ pé eh, ó kù díẹ̀ pẹ̀lú gbogbo pé bó ṣe ń sọ ọmọ mi kò tiẹ̀ sọ rárá ọmọ mi ó dẹ̀ ń ṣe ń léèwé bọ̀ tí wọ́n bá ń jókòó ti eléyìí ń gbà mí cartoon nìkan kọ́ ló máa wò àbí nǹkan míì tó jẹ́ pé kínní eléyìí náà á tún máa fi kún nǹkan tí olùkọ́ bá kọ́ wọn ní iléèwé nǹkan tó ṣàṣẹlẹ̀ ni pé mo ti rí àwọn ọmọ míì láti bí ọdún márùn-ún sí mélòó ó ń kọ́ wọn kí lọ́dẹ̀ ń kọ́ wọn ó kan èjì nìkan ni but mi ì lè sọ o ó yẹ kó lè máa kọ́ wọn náà ní abidi o torí ó bá máa kọ́ èdè òyìnbó náà láti abc ló ti máa bẹ̀rẹ̀ torí náà bẹ́mi náà ṣe fẹ́ bẹ̀rẹ̀ eléyìí nìyẹn àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé àsìkò tá a wà yìí gbogbo nǹkan tó yẹ kí n lò tó yẹ pé ó máa fi jẹ́ pé mo gbé sí ara ògiri báyìí ó ṣe é wò mi ò ríra mi ò ríra òun ló fi jẹ́ pé mo wá dà sínú mo wá dà sí inú ẹ̀rọ ayélujára àti inú ẹ̀ ni ni mo ti máa kọ́kọ́ máa máa kọ́ gbogbo ìṣe ètò yìí pẹ̀lú wípé kínní kí ọlọ́run kó fi rọ gbogbo wa lọ́rùn àti àti àwa tí tí a fẹ́ kọ àti àwa tí a máa máa wáyè pé à ẹ̀yin náà ẹ jẹ́ ká kọ báyìí ẹ jẹ́ ká kọ báyìí ṣó ti yé yín ẹ má bínú o ló bá ṣe pé <laughs> ẹlòmíín wà ní ipe báwo ni ó sì jẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo ẹ̀ náà lórí ìgbìyànjú ni a máa gbára wa níyànjú pé ká ṣe é bó ṣe yẹ ká ṣe é ká ṣe bó ṣe yẹ ká ṣe so ẹ má bínú ẹ jọ̀ọ́ <laughs> kíní àwọn ọkàn tó bọ́ síbẹ̀ ni ẹ má bínú mo fẹ́ gbé kíní alifábẹ́ẹ̀tì yorùbá yẹn jáde n bá gbé jáde nísìnyí kí a wá máa kí àjìjọ máa kà á ibi tá a bá ti jìjọ ń kà dé tí yóò bá ti yé wa tá bá rí ẹni tí ó nídìí láti béèrè ẹlòmíì gan tiẹ̀ ti ní nǹkan tó tó ti ń kà tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ tó tó fẹ́ mọ̀ túmọ̀ àbí pé kínní àmọ́ tá bá fara sí tí a rò pé ká kọ bó ṣe yẹ ká kọ báyìí a rí i pé a rọ̀ wá lọ́rùn bó ṣe yẹ ká mọ̀ ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún mi. ní eléyìí ń bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ òun ni pé ábídí yẹn ni mo fẹ́ kí ká kọ́kọ́ rí ká jíjọ́ kà. tí mo rò yí pé gbogbo wa náà ló máa jẹ́ pé a máa a máa ó máa ó máa yé wa bó bá ṣe wà. Hmm. ká bẹ̀rẹ̀ láti bí báyìí a b d a ẹ. E, e fi gi gbì i hí hí h eh, látinú English h ni ó àmọ́ ó wà fún àwọn ọ̀rọ̀ náà tí téèyàn bá yẹ pé òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ téèyàn máa pè é tó yẹ pé bí ìgbà téèyàn ha eh, ọ̀fun so like pé èèyàn pé house ní pé kìíní but ní èdè yorùbá náà bó bá dá wà báyìí náà bá ṣe máa ṣe tó máa ha nìyẹn bí irú ìpé èèyàn pé hausa hausa hausa ò kì í ṣe hausa nígbà tó ń pe a nìkan but pẹ̀lú hí eléyìí wá pé hausa tó bá yá àtúwo irú ọ̀rọ̀ míì tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú kìíní ìta lè mọ̀ àmọ́ kò lè wọ́pọ̀ nínú èdè yorùbá àfi èdè yorùbá olóyìnbó so he i jí kí lí mí ní O, ọ pí rí sí ṣí tí u wí yí mo fẹ́ pe àkíyèsí yín sí pé eh, àwọn ọmọ náà tó bá yá máa tún ṣàlàyé ẹ pé tá a bá débi lẹ́yìn bí kò sí sí ara àwọn nǹkan tí ti alifábẹ́ẹ̀tì yorùbá fi yàtọ̀ sí ti òyìnbó nìyẹn lẹ́yìn náà ní ibí báyìí lẹ́yìn a tí àwọn olóyìnbó ń pè ní e tí a bá ti kó èyí tó tẹ̀lé tó yẹ pé wọ́n fi ọmọ sí ìdí ẹ́. E, eh, lẹ máa pè ó jẹ́ a b d a e, ẹ e. lẹ́yìn náà ló tún wá jẹ́ pé tẹ bá débi lẹ́yìn gí gí tí olóyìnbó ń pè ní jí ẹ̀yà wá débi tí gbì gbì two consonants ló wà ńbẹ̀ tó jẹ́ gbí gí àti bí ó wá àpapọ̀ ẹ̀ wá jẹ́ gbì èèyàn fi ń pe gbogbo. Gbo, that means something nǹkan tó bá pọ̀ plural form nǹkan ni gbogbo àbí gbàgùdá gbàgùdá ó jẹ́ cassava tó fi ń ṣe um, gàrí wọ́n fi ń Tashi, táṣì táṣì la máa ń pè òyìnbó ló ń pè ní stáṣì táṣì fi sí tó fi sí aṣọ gbí ìyẹn náà lẹ́yìn náà la tún wá máa lọ o tá bá ti dé ibi o o yìí o náà ni olóyìnbó ń pè àmọ́ èyí tó tẹ̀lé àárí o tí wọ́n tún fi ọmọ sí ń dì ìyẹn náà jẹ́ ọ tá a bá kó bẹ́ẹ̀ yẹn bá dé pí pí olóyìnbó ń pè ní pí but Yorùbá ń pè ní pí bí irú pé èèyàn fẹ́ kọ pupa sílẹ̀ pí ù pí píhù píhà kò ń ṣe kéèyàn sọ pé píhù no píhù píhà so ní ẹ̀yìn pí yẹn tó bá jẹ́ pé alphabet olóyìnbó ni q máa wà ń bẹ̀ kò sí q náà ti oní yorùbá àwa lọ àwa tún lọ sí s tá à ń pè ní c ní yorùbá sálúbàtà àti tí èèyàn pè ní èèyàn lè pe èèyàn ní ẹ̀yẹ kí àṣìjẹ́ ká sọ sálíbà tàbí kéèyàn sọ wípé ìbá kan ṣá lẹ́yìn yẹn lẹ́yìn máa rí sí tó tún ní ọmọ tó ní ọmọ nídìí lẹ́gbẹ̀ẹ́ ìyẹn là ń pè ní ṣí tẹ́ bá ráwọn tó ń pe ṣí lédè Yorùbá ṣí sí tó ní ọmọ nídìí ni eléyìí tí u wí yí ẹ tún wá rí i pé lẹ́yìn lẹ́yìn u kò sí x tá a fi ń pe xmas lẹ́yìn náà eh, kò sí z tá a fi ń pe zebra or zebra bó ṣe jẹ́ nìyẹn àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ nìyẹn àmọ́ tó bá yá a máa sọ̀rọ̀ lórí lórí bí àwọn alphabet yẹn a máa ṣe wúlò nǹkan tí mo kàn fẹ́ sọ jáde nínú eléyìí ni pé nínú alphabet olóyìnbó vowel márùn ló wà ń bẹ bọ́ tí yorùbá méje ni so ẹ jẹ́ kí n ka ti yorùbá fún yín vowel yorùbá méje ni a e ẹ e, i o O, u bá ṣe máa ń pè nìyẹn tó yẹ pé ó máa yá wa láti tètè pè tó dẹ̀ máa dùn pé a e E, i o o ọ u a ó jẹ́ ní bí ẹ e, e ó di méjì ẹ e, ó di mẹ́ta i ó di mẹ́rin o ó di márùn-ún ọ ó di mẹ́fà u ó di méje bá dẹ̀ ṣe máa ń kọ ti èdè òyìnbó náà la ṣe ń kọ ti yorùbá nǹkan tí mo fẹ́ fi hàn yín náà ni èyí eléyìí kí n kà á fún yín kó yé yín kẹ̀dẹ̀ rí dáadáa a kékeré a kékeré tí wọ́n bá ní kékeré that is something small tó bá ní ńlá ńlá is big or large or capital letter so nísìnyí tí bá ka kékeré màá tún ka ńlá fún yín so ìkíní ni a kekere a ńlá bí kekere bí ńlá di kékeré di ńlá e kekere e ńlá ẹ e kékeré ẹ e ńlá fi kékeré fi ńlá gí kékeré gí ńlá gbí kékeré gbí ńlá hí kékeré hí ńlá. Hi, i kekere i ńlá jí kékeré jí ńlá lí kí kékeré kí ńlá lí kékeré lí ńlá mí kékeré mí ńlá ní kékeré ní ńlá ó kékeré ó ńlá ọ kékeré ọ ńlá pí kékeré pí tí ńlá ṣí kékeré ṣí ńlá tí kékeré tí ńlá yú kékeré yú ńlá wí kékeré wí ńlá yí kékeré yí ńlá bí a ṣe máa kà á nìyí o tó máa fi yé wa dáadáa ní tí ó bá máa fi di ní um, tàbí bíi um, lẹ́yìn eléyìí torí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bí ìgbà tó yẹ pé àwa àwa sọ bó ṣe jẹ́ fún ara wa ni àti kádẹ̀wá fi ètò ábídì ká fi bẹ̀rẹ̀ lẹ́yìn eléyìí náà a tún máa ṣe ti àwọn ọmọ tó yẹ pé òyìnbó ni wọ́n ti ẹ̀ gbọ́ fúnra ara wọn kọ́kọ́kọ́ gbọ́ bí ẹ̀kọ́ yẹn ṣe fẹ́ jẹ́ bó ṣe fẹ́ lọ bá ṣe máa ṣe tó máa fi tó jẹ́ wípé kinní káwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ábídí pẹ̀lú wa nítorí náà mo sọ fún yín pé àwọn vowel tó wà nù òyìnbó vowel òyìnbó jẹ́ a e i o u a e i o u márùn ti yorùbá vowel ti yorùbá méje ni a e ẹ e, i. E, o o u tá a bá bẹ̀rẹ̀ syllabus gan pàápàá bá ṣe máa lò ó pẹ̀lú gbogbo àwọn consonant gbogbo àwọn consonant kẹ̀dẹ̀rẹ̀ tó wà nínú mo rò pé English alphabet jẹ́ bíi twenty six eléyìí náà eléyìí náà ó máa mẹ́sàn-án mẹ́wàá mẹ́wàá mọ́kànlá méjìlá mẹ́tàlá mẹ́rìnlá mẹ́ẹ̀ẹ́dógún mẹ́rìndínlógún mẹ́tàdínlógún méjìdínlógún mọ́kàndínlógún ogún ogún ó lé kan ogún ó lé méjì ogún ó lé mẹ́ta ogún ó lé mẹ́rin ogún ó lé márùn eléyìí jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ogún àti márùn nítorí wípé àwọn tí ó ti yọ kù nínú ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé consonant àbí vowel eléyìí ó pé ó pé eh, méje so wọ́n fi díra wọn kí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ wa kọ́kọ́ èdè kọ́kọ́ àṣà ó yẹ pé ibi tá a bá mú wọn lọ àbí ó di dandan kọ́ fẹ́ ọmọ kò ń ṣe pé kí kọ́ má lè gbé sọ èdè wọn wọ́n lọ lé àná ni o àbọ̀ láti wà láàárín ara wọn torí ìmí ìlé wa ń lo òyìnbó kọ́ wá sí ilé kí gbogbo wọn máa sọ yorùbá pọ̀ ọmọ mi kẹ̀dẹ̀rẹ̀ náà lè wà ń lo òyìnbó wọn kàn lè ṣèdè pọ̀ pẹ̀lú ra wọn kọ́ lè mọ̀ pé ibì kan náà ló ti ṣe àjùṣe fún gbogbo wa o àmín àtúnṣọ̀rọ̀